bàbá èkìtì mà ti ń béèrè àwọn ìbéèrè kan tó lágbára o lọ́wọ́ àwọn tó ń tẹ̀lé dúpẹ́ onítìrí ó fọ̀rọ̀ ránṣẹ́ ẹ̀ eh, sí gbogbo ọmọ yorùbá ó fọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn òbí ó ní kí wọ́n tọwọ́ ọmọ wọn baṣọ kán pe àwọn ọmọ wọn sọ́dọ̀ kán fà wọ́n létí kí ló fà á tí bàbá èkìtì ṣe ń fọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn abiyamọ nílẹ̀ yorùbá lórí ọ̀rọ̀ dúpẹ́ onítìrí béèrè kan tó tiẹ̀ ń béèrè ní pé pẹ̀lú gbogbo èyí tí wọ́n ti ṣe gbogbo àtáàkì tí wọ́n ti lọ àtáàkì ní Ọ̀yọ́ State Secretariat tí wọ́n dẹ̀ ti mú wọn yìí kí ló dé tí wọ́n tún jáde tí wọ́n wá ń parọ́ bàbá Èkìtì fi fọ́nrán kan hàn ẹ̀ níbi tó ti sọ̀rọ̀ ẹ̀ tó ti sọ̀rọ̀ nípa fọ́nrán náà bí ó ní wọ́n pa irọ́ gidi gan fún gbogbo àwọn tó ń tẹ̀lé wọn kódà ó sọ̀rọ̀ nípa nǹkan tí àwọn ológun Dúpẹ́ Onítìrí sọ nígbà tí àwọn ọlọ́pàá rá wọn gbá lẹ́yìn ìgbà tí wọ́n gbìyànjú àti lọ gba Ọ̀yọ́ state secretary àti pé bí wọ́n bá ti àá máa gbàjọba pé ṣé bọ́n ṣe ń gbàjọba náà nìyẹn ṣé bó ṣe easy nìyẹn pé bẹ́ẹ̀ bá tiẹ̀ wà láyé ńgbà tí àwọn tó máa ń gbàjọba ń gbàjọba ṣé bẹ́ẹ̀ bá tiẹ̀ wá jẹ́ pé ẹ fẹ́ gbàjọba ṣé ọ̀nà àti gbàjọba nìyẹn o ó fòkọ̀rọ̀ ránṣẹ́ sí wọn o ó sọ ìdí tí àwọn ọmọ Yorùbá tòótọ́ ṣe gbọ́dọ̀ yàgò kí wọ́n sá fún Dúpẹ́ Onítìrí àti òmìnira tí wọ́n láwọn ń ṣe ó gbìyànjú o láti ṣe ìyàtọ̀ láti jẹ́ kí ó yé àwọn èèyàn ìyàtọ̀ tó wà láàárín Yorùbá Nation àti òmìnira ìyẹn ti Dúpẹ́ Onítìrí àwọn ọ̀rọ̀ kan jáde lórí ọ̀rọ̀ ìjìnlẹ̀ Marcus gbogbo ẹ̀ náà ni bàbá Èkìtì sọ nínú fọ́nrán yìí. Welcome to crossblog TV. Remember to like, share and follow us. gbogbo ti purọ́purọ́ bá fọjú ayé ẹ̀ kó ọjọ́ kan báyìí náà ni ó sì pàdánù ẹ̀ ọ̀rọ̀ mi dá lórí ìjìnlẹ̀ Marcus ah múlẹ̀ DJ YK <laughs> DJ YK múlẹ̀ ìjìnlẹ̀ ti mú mi lẹ̀ ẹ wá gbọ́ tó tún sọ how come téèyàn á dẹ̀ jókòó sí comfort home ẹ̀ ká dẹ̀ máa parọ́ fún àwọn ọmọ Yorùbá wípé ẹ̀yin ọmọ Yorùbá o gbogbo fídíò tí wọ́n ṣe yẹn ẹ lọ máa bá wa dánlóòdù ẹ̀ ìjọba ọ̀rọ̀ rẹ̀ lórí Dúpẹ́ Onítìrí àti òmìnira tí wọ́n ṣe ìjọba ti àwọn ìjọba ti pàṣẹ pé mo fídíò tí wọ́n ṣe kọ́ lọ gbé wálẹ̀ ẹ jọ̀ọ́ ṣé ìjọba pàṣẹ fún Arise TV pé fídíò tí wọ́n ṣe kí wọ́n gbé wálẹ̀ ṣé ìjọba pàṣẹ fún Yorùbá Hamzat tó lọ káàkiri àwọn ilé àwọn ilé àwọn èèyàn tí wọ́n ti wó pé kó gbé wálẹ̀ ṣé ìjọba pàṣẹ fún àwọn àwọn àwọn newspaper tí wọ́n ti kọ news nípa bónítìrí ṣe fẹ́ ajáàkì Ìbàdàn manikan luwalẹ̀ ṣé ìjọba pàṣẹ fún Channel TV ṣé ìjọba pàṣẹ fún eh, eh, AIT ìjọba pàṣẹ fún TVC TV ṣé ìjọba wa pàṣẹ fún àwa tá a jẹ Yorùbá world media tá a ṣe tòótọ́ tá a tẹ̀lé olóyè Sunday Igboho àtàwọn akéjọ pé gbogbo àfihàn tá a ti ṣe fáwọn onítìlú ká lọ gbé wálẹ̀ ò bọ́ yìí wáyé ìjìnlẹ̀ stop ṣe bẹ́ẹ̀ stop ṣe bẹ́ẹ̀ stop ṣe bẹ́ẹ̀ ẹ̀tàn yìí lẹ fi tan gbogbo àwọn ọmọ yìí ẹ̀tàn yìí lẹ ẹgbẹ́ gbọ́n tí gẹ̀yẹn sọ ó ní wọ́n tan àwọn ni àbáyẹn náà sọ wọ́n fáwọn níwèé wọ́n náà ti sáìn ní UN the same boy kan náà sọ pé wọ́n ní káwọn ọmọ sá pé wọ́n wo àwọn láti Amẹ́ríkà why are you still lying to these people kí ló dé ìjìnlẹ̀ kí ló dé kí ló fẹ́ gbà ẹ̀ you are doing a great job fine for those that will believe in them ó ń ṣe dáadáa ó ń no nobody dispute that but do it in the right way don't put people into a danger kí ló dé ìjìnlẹ̀ kí ló dé kí ló dé tó sọ̀rọ̀ lóòótọ́ kí ló dé olọ́rọ̀ ìjìnlẹ̀ o ò níwá ìjìnlẹ̀ o wọṣọ ìjìnlẹ̀ o ò nínú ìjìnlẹ̀ kí ló dé tí ẹ̀dẹ̀ ń dẹ́ ẹ̀mí àwọn èèyàn légbodò tí ẹ̀dẹ̀ ń ní àwọn ètò ẹ̀dẹ̀ ń parọ́ ó dẹ̀ without even feel remorse ẹ̀rù dẹ̀ bá ẹ pé irọ́ tí mo ń pa yìí irọ́ mọ̀lélẹ̀ yìí ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ inú ẹ̀dẹ̀ ń dùn inú ẹ̀dẹ̀ ń dùn ẹ̀yin ọ̀rẹ́ mẹ́tẹ̀ ń làágùn jìnnà torí pé tí n bá làágùn jìnnà ni omi wọn sùn lára ẹ jẹ́ ká jọ lọ́wọ́ fídíò yìí ká wò ó ní tí ilẹ̀ tó ti ń plan fún ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ń tẹ̀lé wọn ẹ̀yin tẹ́ gbàgbọ́ nú wọn ní o ẹ̀yin tẹ́ gbàgbọ́ nú wọn tẹ́ pé dẹ̀ mọ̀ pé láti àná àbí tó di sọ́yìn àwọn àwọn kan ti lọ́ọ́ dánlóòdù fídíò ẹ wàá dánlóòdù fídíò ẹ dánlóòdù títí títí fóònù yín dẹ̀ wàá kú at the end of the day nothing will happen nothing because gbogbo tí wọ́n ń sọ yẹn DJ YK ẹ tẹ́lẹ̀ ìjìnlẹ̀ máa kọ̀ tó yá ẹ jẹ́ kí n gbé yá ẹ jẹ́ kí n gbé yín débẹ̀. àwọn bloggers pátápátá tó ti ṣe program látìgbà tí Adelewa ati jáde àti gbogbo àwọn media houses pátápátá gbogbo àwọn articles tó ń kọ ẹ jọ èyí tẹ́ ẹ bá lè download nínú ẹ̀ ẹ bá wa screenshot ẹ̀ because Nigerian government ti sọ fún wọn pé kán lọ put gbogbo ẹ̀ down pátápátápátá pé torí a lè lo as evidence against wọn because nǹkan kan ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ nǹkan tẹ̀ fẹ́ ṣẹlẹ̀ láìpẹ́ ẹ jọ torí ọlọ́run ẹ bá wa download ju ẹ̀ pátápátá because a ṣì máa ń béèrè fún ẹ abẹ́yìn ni gbogbo àwọn media houses yẹn bóyá àwọn television stations. ni o ọ̀rọ̀ rèé lórí dúpẹ́ onítìrí àti òmìnira tí wọ́n ń ṣe. òmìnira yorùbá ẹjọ́ abẹ́yìn ni ẹ bá wa download ẹ̀ nísinsinsinsin because wọ́n ti fún wọn ní ọ̀dà pé kán lọ put gbogbo ẹ̀ down pé because it's an evidence against them ẹjọ́ abẹ́yìn ẹjọ́ information ṣẹ̀ṣẹ̀ dé ọ̀dọ̀ wa ni ẹjọ́ ẹ bá wa sọ fáwọn èèyàn wa tó wà tí ò sí lórí ètò ìsìn gbogbo àwọn programs wọn ti ṣe kí lórúkọ olórí burúkú àgbáyà oṣù tó pera ní ẹ̀kọ́lá olóòtú Hamzat gbogbo àwọn media houses yẹn àtàwọn television stations pẹ̀lú radio station pátá gbogbo evidence tẹ ní tó ń ṣe tó ń fi sọ̀rọ̀ àtàwọn bloggers tó wà lórí YouTube pátápátá ìjọ torí ọlọ́run bó jẹ́ ìyọkan lè download ẹ má send anything sí wa o ẹ download ẹ keep ẹ jọ̀ọ́ a máa nídìí ẹ̀ in the nearest nearest abansọ̀rọ̀ nearest ó lè jọ́ la ó lè jọ́ in the nearest future wọ́n ti ní kán lọ pull it down tí wọ́n bá pull it down ẹ̀ ní lè get them as evidence against them because iná kan bọ̀ wá jó very very very soon very shortly ẹ jọ̀ọ́ àtútù sọ ẹ jọ̀ọ́ gbogbo program sí àwọn media houses yẹn ṣe pátá àti radio station ni o àti television station ni o àti newspaper ni o irú àwọn newspaper yẹn sì àmọ̀ pẹ́ lè download ẹ̀ ẹ̀ screenshot ẹ̀ ẹ̀ screenshot ẹ̀ jọ ẹ bá wa keep ẹ̀ sí ọwọ́ yín tó bá tó àsìkò tá a bá fẹ́ lò ó ẹ jọ ìnáwó ṣẹ́rí gbogbo nǹkan tó ń ṣe láti last weekend gbogbo ẹ̀ pátápátá is an evidence against them they all work in our favour àwọn kan lè máa wo pé ẹyin it works against us no no no no no ó work in our favour ni ẹ jọ ẹ bá wa download ẹ̀ ẹ download ẹ tẹ bá lè screenshot ẹ screenshot ẹ gbogbo wọn pátá yorùbá ronú yorùbá má ronú yorùbá lọ sùn yorùbá má sùn gbogbo wọn pátá ẹ jọ̀ọ́ èyí tó bá jẹ́ ọ̀kan lẹ lè download ẹ download ẹ keep ẹ sọ́wọ́ ara yín tá a lè rí gbogbo at least àwọn ilé tó jẹ́ tó ṣe pàtàkì pàtàkì tó jáde ní especially ní ọjọ́ sunday àti ọjọ́ ọjọ́ saturday ọjọ́ sunday ọjọ́ monday ẹ jọ̀ọ́ ẹ bá wa download ẹ pátápátá pátápátá àní ìdẹ tó bá jẹ́ ti radio station ni tẹ̀yìn ti tó bá tó bá jẹ́ pé ẹ lè download ẹ bá wa ṣe nǹkan kan in fact download yẹn ló máa fast jù because wọn ẹ máa rí massive massive pulling down tó bá jẹ́ pé ẹ lè ẹ lè download ẹ kẹ wá mú kẹ wá record ẹ sí no audio visual ló máa da but àwọn rédíò yẹn àwọn ilé tẹ download tẹ record àwọn kan wà tán record tán ti send sí wa àti keep àwọn yẹn so ẹjọ torí Ọlọ́run ó wà very very vital very important ẹ jọ àwọn ọmọ mi wa náà wọ́n dẹ̀ tún máa tẹ̀yìn mọ́ wa létí every five minutes. ṣẹ́gbọ́n tí jìnlẹ̀ sọ can you imagine kéèyàn dẹ̀ fi comfortable láti pa irọ́ kó dẹ̀ parọ́ kójú ẹ̀ dẹ̀ dá wípé nǹkan báyìí nǹkan báyìí ẹ wọ́ ẹ̀yin yẹn wá o ẹ lọ máa bá a dánú dùn fídíò yẹn o kí wọ́n tó kí wọ́n tó lu wálẹ̀ ta ló pàṣẹ pé kí wọ́n wálẹ̀ síjọba ló pàṣẹ ìjìnlẹ̀ ṣètò biden ló pàṣẹ wípé kí wọ́n sọ fún Tinubu o bí àwọn fẹ́ wéjì war against Tinubu over Onítìrí à orígbó ẹ̀ ti gbalẹ̀. ẹ máa bá mi lọ́ọ̀fọ̀ ẹ máa bá mi láìkẹ́ ẹ káàárọ̀ ẹ kú déédéé wòye. ẹ kú dédé wòyí mo kéyìn lórúkọ ọlọ́run tó dá ayé àti ọ̀run àánú ọlọ́run àti àjẹjẹ torí rẹ̀ yóò máa bá èmi àtẹ̀yìn gbé mo kéyìn lórúkọ bàbá wa olóyè ṣiṣẹ́ndì ọmọdé yẹmọ Ìgbòho ṣá mo kéyìn lórúkọ bàbá wa pọfẹsọ Bánjí akitoye mo kéyìn ní orúkọ gbogbo àwọn bàbá wa àtàwọn abiyamọ tòótọ́ àwọn ìyá wa tí wọ́n dúró tì wá tí wọ́n sọ wípé lábẹ́ bó ti wù kó rí ìran Yorùbá gbọ́dọ̀ ṣe kíni a gbọ́dọ̀ gba òmìnira wa ẹ jẹ́ kí n wọlé báyìí pé kí ló tún kù tí ó sọ kí ló tún kù tí ó sọ ẹni tá a bẹ́ lórí tó tún ń jẹnu wúyẹ́ kí ló tún kù tí ó sọ ẹ mo mọ̀ mọ̀ mú fídíò ìjìnlẹ̀ yẹn wá ni. Eh, fún àwọn tó pariwo òmìnira 2022 kẹ́ ẹ lè mọ̀ wípé ogun tọ́lọ́run ti ṣẹ́ lógun wọn ogun tí ò jẹ́ kó gbérí láàrin ilẹ̀ yorùbá mọ́. ọ̀rọ̀ rèé lórí dúpẹ́ onítìrí àti òmìnira màá máa pé abatẹnijẹ́ pẹ̀lú ọ̀dàlẹ̀ kò sí yàtọ̀ nínú wọn o ẹ ti rí pé onítìrí ò ṣe ọmọ yorùbá lóore most especially àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá tó ń tì sẹ́nu ikú ó wá tó àkókò fún àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá láti ronú ó wá kù sí ọwọ́ àwọn ọkùnrin obìnrin ilẹ̀ Yorùbá láti ronú ká ṣèbéèrè lọ́wọ́ ara wa irú ta ni onítìrí jẹ́ gangan gangan kí ni míṣẹ́ onítìrí ṣé n tí onítìrí ṣe ó tọ̀nà láàrin yorùbá àbí ò tọ̀nà ṣé bí adelé ṣe dé ṣé èmi àti ẹ̀yin tá a wà lé ẹ má sọ̀rọ̀ nípa àwọn tó wà ń lo òyìnbó tá a bá sọ wípé ìgbé ayé ìrọ̀rùn là ń fẹ́ fún yín ìgbé ayé ìrọ̀rùn là ń wá ìgbé ayé ìrọ̀rùn là ń wá fún ìran yorùbá kì í ṣe fún àwọn tó wà ń lo òyìnbó àwa tá a wà lé náà wá ìgbé ayé ìrọ̀rùn fún nígbà tí oní ní onítìrí ti gbé òmìnira rẹ̀ dé ìgbé ayé ìrọ̀rùn wo lẹ rí nínú yín wo lẹ fojú ká délé òun face to face torí ó yẹ kí tí ìjọba kan bá ṣe èdè ó yẹ kó máa kó máa tọ́ọ̀nù gbogbo ìlú káàkiri ni ó ti yẹ kárí adelé ní èkó kan sọ wípé Mr. President welcome Yorùbá Democratic Republic of Yorùbá kókò ní abẹ́ kókò ní èkó di abẹ́kúta kó máa yí gbogbo ilẹ̀ yorùbá káàkiri sáà bàbá mi samarudeen ọládùpúpọ̀ you are welcome. E, èèyàn mélòó nínú wa ló ti rí wíwẹ́ ìsàdélé kọ́ṣẹ̀ tó yẹ kẹ́ máa béèrè lẹ́ni nìyẹn wọ́n dẹ̀ ti gbowó wọ́n ti gba over one million dollar lọ́wọ́ àwọn ọmọ yorùbá ẹni tó ti gbalé lọ́wọ́ ẹ̀ wọ́n ti gbalé lọ́wọ́ ẹ̀ lẹ́ni tó ti gbalé lọ́wọ́ ẹ̀ wọ́n ti gbalé lọ́wọ́ ẹ̀ ẹni tó ti gba mọ́tò ẹ̀ wọ́n ti gba mọ́tò ẹ̀ adélé ọ̀hún ọ̀dàlẹ̀ ni ni mo fi sọ wípé abatẹnijẹ́ pẹ̀lú ọ̀dàlẹ̀ kò sí yàtọ̀ láàrin wọn níbo ni ọ́fíìsì adélé wà níbo ni sẹkítẹ́rì àsìwọ̀n wà. where is the Adele office? Ìjẹ́ nínú àwọn ọmọ Yorùbá tá a wà nílé tí Dúpẹ́ Onítìrí ló ń ṣiṣẹ́ fún mélòó nínú wa la ti rí ọ́fíìsì Adele? Ọ̀dọ́ ni mo jáde pé o, àánú àwọn ọ̀dọ́ yẹn ló ń ṣe mí o, àwọn ọ̀dọ́ yẹn ló ń kó lọ sí Agodi o, oṣù mẹ́rin náà máa lò. Ẹ wo ọmọ kékeré yẹn, a máa níbi tó wà máa ní ìbámu kìtì lọ́gbà kìtì kìtì fíìlì fọ́ọ̀mù air force tí mo gbà gẹ́gẹ́ ẹ̀tẹ́ náà ni parọ́ oníyì náà ni ẹ mọ̀ pé tẹ́nìyàn bá ti ń parọ́ tó parọ́ tó parọ́ ló tó bá tó bá dé ìkórìtà kankan kò ní rí irọ́ pamọ́ ẹ má bínú mo ní kàtá ni. kò ní rí irọ́ pamọ́. bọ́dà mi Báyọ̀ Black ẹjọ́ ẹ pè mí lẹ́yìn ètò ẹjọ́ máa pè ní nọ́mbà mi ayé yín máa níyọ̀ ọ̀tá yín á máa jòbó ni. mo máa rìn káàkiri lánàá mo rí wípé àwọn ìṣàkóso Nàìjíríà ló ṣe ìṣàkóso wa lọ ó tó ọjọ́ mélòó lénìí today is twenty six adelé ti ó ti ó ti gbàjọba ní on twelve ẹ̀yẹ jẹ́ ataparọ́ tara wa onítìrí òní kankan ṣe ẹni bá létí kó gbọ́ ohun tí àwọn onílẹ̀ ń sọ fún ìran Yorùbá lọ́wọ́lọ́wọ́ pé àrùn dúpọ́ onítìrí wa láti wá bọjọ́ ọ̀la Yorùbá jẹ́ ni àrùn dúpọ́ onítìrí wa láti wá sọ ìran Yorùbá dèrò ẹ̀yìn àrùn Dúpẹ́ Onítìrí wá láti wá bà ohun tó dára jẹ́ mọ́ ìran Yorùbá lọ́wọ́ ni no doubt about it we the Yorùbá nations àti gbàlejò ọ̀ràn a ò tètè mọ̀ pé àlejò ọ̀ràn ló wọlé tọ̀ wá ṣùgbọ́n a dúpẹ́ fún Ọlọ́run wípé àlejò ọ̀nà tó wọlé tọ̀ wá àti rí gbangba ti dẹkùn kedere ti bẹ̀ wò ohun tó yẹ kí ẹ̀yin èèyàn ó mọ̀ rèé tí ọ̀rọ̀ bá jẹ́ pé ọlọ́run lọ́wọ́ sí ìrìn àjò yìí òmìnira tí wọ́n ṣe. gbogbo àmà gbogbo ògúlù tó ti dúpẹ́ onítìrí ti jù sí ìrìn àjò ti yẹ kó kú ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé ọlọ́run gan-an fún ara rẹ̀ ló gbé ètò náà kalẹ̀ kí gbogbo abiyamọ. ẹ fa ọmọ yín létí ẹ̀wọ̀n ní Dúpẹ́ Onítìrí fẹ́ máa rán ọ̀dọ́ ilẹ̀ Yorùbá lọ. ẹ̀yin abiyamọ ẹ fa àwọn ọmọ yín létí aṣọ ikú ní Dúpẹ́ Onítìrí fẹ́ máa dá fún àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá. kì í ṣe ìrìn àjò òmìnira gẹ́gẹ́ bí orúkọ tó gbé dání tọ́lámọ́ ń jẹ́ náà rìn o òmìnikú ni o òmìnikú kì í ṣe òmìnira abatẹnijẹ́ ni wọ́n ọ̀dàlẹ̀ ni wọ́n ẹ ti rójú ayé lóde ẹ rí ojú ayé lóde lénìí ìjọba tó ti kéde ní on twelve tẹ́lẹ̀ àwọn fẹ́ lọ gba secretariat náà di thirteen àwọn ọmọ Yorùbá àtàwọn tó tẹ̀lé wọn lẹ́yìn àtàwọn dìdèrè dọ̀gẹ̀dẹ̀ dúná àwọn ayírada wọn ò dẹ̀ béèrè pé níjọ́ tí a ti dáyé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àrí bàbá kan tó lóhun bàbá white dèdèrè tó wá láti Ondo state I know it's not from Ondo state bí wọn kàn wọn kàn jù wá sí Ondo ni torí ọmọ Ondo state a máa nílà àkàyè bí wọn ò bá gbàjọba lójú wọn let us start a majority àwọn tí wọn wọ ń bẹ yẹn wọn á wà ń bẹ nígbà tí Buhari gbàjọba lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ ìjọba ìjọba tiwantiwa lọ́wọ́ Ṣàgàrí tí wọn ò bá síbẹ̀ nígbà tí wọ́n gba ìjọba lọ́wọ́ Ṣàgàrí wọ́n á wà bẹ́ẹ̀ nígbà tó gba ìjọba lọ́wọ́ Buhari ṣé wọ́n ń rìkọ́ọ̀dù ẹ̀ ni àbí wọ́n ń play ẹ̀ live tẹlifíṣàn ò tí pọ̀ báyìí ńgbà yẹn NTA nìkan ni tó bá ti gbọ́dọ̀ yẹ gbẹ̀gbẹ̀rẹ̀ gbẹ̀gbẹ̀rẹ̀ gbẹ̀gbẹ̀rẹ̀ gbẹ̀gbẹ̀rẹ̀ fẹ́lò Nàìjíríà tó bá ti gbẹ́ fẹ́lò Nàìjíríà wọ́n ti gbàjọba lọ́wọ́ ara wọn nìyẹn lẹ́ẹ̀fù lẹ máa wò ó kí ló dé tó jẹ́ pé túpọ̀ ní tìrí wáá rí ìkọdù títí ẹ̀ ní on the twelve wọ́n máa ń pè ẹ̀ fún ẹ̀yìn dọ̀gẹ̀dẹ̀ dúná ọ̀dẹ̀ apọ̀dà àpònú ní ọ̀ǹdí thirteen tínú yín dẹ̀ ń dò ẹ wá fèsì secretariat ní ọ̀ǹdí thirteen dúpẹ́ onítìrí ti yá dànù àtàdélé ẹ̀ where is dúpẹ́ onítìrí ẹ̀yin ọmọ democratic republic where is adélé ọmọkùnrin ọlá ṣé ọláwálé ní àbá adéwálé ọmọkùnrin wọ́n ti disappear wọ́n wá rìn ìjìnlẹ̀ kó máa parọ́ fún yín wọ́n wá rán ìjìnlẹ̀ kó máa tì sí ẹnu ikú wọ́n wá rán ìjìnlẹ̀ kí àṣírí yín má bàa tú ẹgbẹ́ àṣírí tọ́lọ́run ọba mi ti tú sí ẹ̀dá kan léèbó ẹ̀yin ọmọ Yorùbá èyí wake up tẹ́ bá ń tẹ̀lé onítìrí inú ìgbẹ́lẹ̀ ẹwà inú igbó lọ ẹwà kò sọ́nà lọ́dọ̀ wọn they know nothing. Drop your comment. Remember to like, share, and follow us. Thanks for watching.